أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين wa alihim wa sahbihim alillah ọpẹ́ púpọ̀ àti dáa fún ọlọ́run pípọ̀ ọpẹ́ wa kò sí déédéé orí tọ́lọ̀ ń ṣe fún wa àmọ́ kọ́lọ̀ ń bá wa gbà á bẹ́ẹ̀ atọ́rọ kọ́ bá wa kí anabi sallallahu alayhi wa sallam kọ́ bá wa gẹ̀ẹ́ àti dúdú anabi ọlọ́run àtàwọn ẹni tó ti lọ bẹ́ẹ̀ la fún àwọn àfa wa tí wọ́n kọ́ àǹkí àánú ọlọ́run kọ́ bá wọn àwọn òbí wa orí ọlọ́run kọ́ máa jẹ́ tiwọn àti dúdú ẹ̀yin ẹni eré wọ̀nyí ń wò mí tẹ̀ ń gbọ́ mi nínú ọkùnrin nínú obìnrin àánú ọlọ́run lérí wa kọ́ máa pọ̀ sí Islam tọ́lọ́n fi ta wá lọ́rẹ tó jórí ńlá ńlá yìí ọlọ́mọdé àlọ́wọ́ wa o já pẹ́ ní díẹ̀ wá já kú sí léwa kún ní imani léwa kún ní ẹ̀sán ní jimá alibarika tèmi àmọ̀ tẹ̀síwájú nínú ẹ̀kọ́ tí a bẹ̀rẹ̀ sí ní dára wa tá a mú wa látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam nínú ẹ̀kọ́ tá anabi fi kọ́ abdullahi ọmọ abbas ní bí ó ti ṣẹ̀sìn rẹ̀ gbádùn àti bí ó ti ṣayé rẹ̀ gbádùn ọlọ́run wúlò fún wa fi tàn mọ́lẹ̀ rẹ̀ sínú ìgbésí ayé mi àtẹ̀yìntẹ̀ ń gbọ́ bí akéde níbi anabi sallallahu alayhi wa sallam ti sọ pé idha sa'alta fas'alillah ọmọ yìí gbogbo ọjọ́ tó bá ní ìṣòro tó bá ní bùkátà wípé mò ń ni tí ó ràn mí lọ́wọ́ fas'alillah ọlọ́run ni kò bí wa idha sta'anta tápà rẹ bá pin lérí ọ̀rọ̀ tó fẹ́ yanjú fasta'in billah ọlọ́run ni kò ní ọ̀ràn lọ́wọ́ má sàdí àwọn oṣó má sàdí àjẹ́ má kọ bí wọ́n ti ń lọ wọ ẹgbẹ́ ìmùlẹ̀ ẹgbẹ́ agbọ́mọlà àti gbogbo nǹkan tán fi ba yé jẹ́ tán fi bọ̀rún jẹ́ tí wọ́n rò pa àwọn gbọ̀n má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ torí gbogbo àwọn nǹkan tó fẹ́ sáàdì òun náà ẹ̀dá tí ń gbowó oúnjẹ lọ́wọ́ ọlọ́run ni wọ́n níjọ́ tí Ṣàngó ń bẹ láyé ọlọ́run ní ṣètò bí ti ń jẹ bí ti ń mu níjọ́ tó ya ń bẹ láyé jíjẹ múmu rẹ̀ àti darí ìgbésí ayé rẹ̀ látọwọ́ ọlọ́run ọba ni ó wá lọ fara ti ẹ ọ̀lẹ ọ̀lẹ tóun náà fara ti nǹkan mi lọ ń fara ti ó ṣe fara ti ọlọ́run ọba tí kò ní yẹ̀ ṣubú láéláé ọba tí kò fara ti nǹkan mi lọ ọba fara ti ìyẹn ni ó jẹ́ ó túmọ̀ sí pò náà strong àmọ́ kí ni ìgbójúlé rẹ o gbójúléwé ewé tó nígbà tí í mọ́ rẹ̀ ewé tó nígbà tí í mọ́ kú o gbójúlóògùn o gbójúlé ti ń tán ẹ̀dá bíi tiẹ̀ kódà ẹni tẹ́ lomi ń ké pè àlìjẹnú lẹ lomi ń ké pè kí ẹ wá ràn mí lọ́wọ́ àwọn àlìjẹnú ní bẹ̀ lọ́wẹ̀ àwọn ohun ilẹ̀ lomi ń bẹ̀ lọ́wẹ̀ àjẹ́ lẹ lomi gbójúlé ń pé mo dọ́mọ àjẹ́ ayé mo dọ́mọ àjẹ́ ọ̀run tàlàjẹ́ àjẹ́ tọ́lọ́run sanwó oúnjẹ rẹ̀ àjẹ́ tẹ́bi ń pa àjẹ́ tí ò rí gbogbo ti ń fẹ́ láyé tán àwọn ni wọ́n wá gbójúlé àwọn ni wọ́n ń sọ fún kọ́mọ ràn lọ́wọ́ lérí bùkátà rẹ̀ idha sa'alta tó o bá ń fẹ́ nǹkan kan fas'alillah ọlọ́run ọba tó dá gbogbo nǹkan ọba tó lágbára ti gbogbo nǹkan jọ̀lẹ̀ níwájú ẹ̀ òun ni kó o béèrè lọ́wọ́ ẹ̀ mọ́gọ̀ síra rẹ o láti mọ lọ gbójú tó gbójúlé ń tọ́lọ́ bá dá kódà mọ́ gbójúlé wàlíì gbójúlé anybody ọlọ́run ni kó gbójúlé wa idha sta'anta iyyaka na'budu wa iyyaka nasta'in àdéhùn ni ti dúdú mùsùlùmí fojoojúmọ́ ṣe fọ́lọ́run lérí irun àti dúdú adábàáka fatiha ìrẹ́ lámọ̀sìn ọ̀dọ̀ rẹ nìkan láàmọ̀ wá ìrànlọ́wọ́ wá wọ́n wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ ẹ̀dá kankan to tayo ọlọ́run oba ọ̀rọ̀ yi ni anabi sallallahu alaihi wasallam so fun ibnu abbas pe pin pe mo mo yọ mo fẹ́ tọmọ yẹn jú mo fẹ́ kọ́ lọ́run tiẹ̀ jogún ọmọ alálùbáríkà fún mi gbogbo kíní wọ̀nyí kò sí bí wọ́n ti tọrọ ẹ̀wọ̀n ìtọrọ ọmọ lọ́dún èṣù o ẹni pé lọ́ọ́ bọ orí àwọn kan ní kéèyàn ọmọ ọbọ orí pé mọ́ tiẹ̀ bọ òòṣà mọ́ tí nǹkan kan máa ń bẹ tó bá yẹ ká bọ orí la àbá bọ̀ àbá fòrìṣà sílẹ̀ kí lórí fẹ́ ṣe fún ọ ojoojúmọ́ lọ ń wẹ̀rí <laughs> tó o bá ti wẹ̀ agbárí rẹ tó ń gbé káàkiri kò lófo tí ò sí nǹkan kan bẹ̀ wọ́n tún ní ọmọ lọ́ọ́ bọ́ ọlọ́run ọba tó dá orí òun ló yẹ kọ́ ọmọ bọ̀ mọ́gbọ̀n kan mi lẹ́yìn ọlọ́run gbogbo ntọ́ nfẹ́ hùn ọ̀dọ̀ ọlọ́run lọ́wà a máa dùn ọlọ́run kí èèyàn má lè béèrè bùkátà lọ́wọ́ ẹ̀ gbogbo àwọn olówó ayé tí bùkátà rẹ bá pọ̀ jù níwájú wọn wọ́n sá lọ fún ọ níbẹ̀ tí ò ní gbé nọ́mbà rẹ mọ́ wọ́n bá ti bù wọ́n lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì àpè wọ́n nìkan ní wọ́n nìkan ló níṣòro ni yọ bẹ̀rẹ̀ sí ni máa avoid rẹ ni tọ́ bá yọ níbì kan yọ gbàbò míì tọ́ bá pè kò ní gbé ó ti sú nìyẹn ọlọ́run nìkan ni kì í sú tọ́ bá béèrè lọ́wọ́ rẹ lọ́sàn-án kò dí tòru lọ́wọ́ tọ́ bá tún béèrè míì lọ́wọ́ ẹ̀ ìyẹn sì tijú ẹ̀ níwájú ọlọ́run pé ah, mo ti béèrè kan láàárọ̀ ó fún mi ìtú fẹ́ béèrè míì mọ́ bó o ti ń béèrè sí un ní nífẹ̀ẹ́ rẹ̀ sí lọ́ńdọ̀rẹ́ rẹ̀ sí níjọ́ tó o bá lò béèrè mọ́ yóò tún wá bínú sí ọ pé kí ló fira rẹ pé àyè gara wájú ọlọ́run àyè ṣègbéraga wájú ọlọ́run ẹ máa fẹ́ fi sì sí níwájú ọlọ́run kódà bí bàtà rẹ jẹ́ anabi sallallahu alayhi wa sallam ni liyes al ahadukum hajja rabbahu hajjata kíkó wa ni wọ́n máa béèrè gbogbo bùkátà rẹ lọ́wọ́ ọlọ́run kullaha láìṣẹ́ kan kù hatta yas'ala shisan analihi ìrànkọ́tà tí bàtà rẹ bá jẹ́ owó tó fi so béèrè lọ́wọ́ lọ́n ọlọ́run chájà fóònù mi bàjẹ́ mo fẹ́ rà mí sọ fọlọ́n kò kéré nínú àdúrà tí yẹn máa ṣe bó ti ṣe òun náà yọ gbà tóró ní ọ̀pọ̀ fúnra ara ọlọ́run náà ní sọ fún anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní fi jíṣẹ́ fún wa ń pé ẹ law anna awwalakum wa akhirakum ẹ̀yin èèyàn ẹ wò bẹ́ẹ̀ ti pọ̀ tó yìí ẹ má jọra yín lójú o gbogbo yin àtàwọn èèyàn tí mo ti dá tán ti kú láì mọye ọdún hóhó tí gbogbo òkú bá dìde nínú sàárè padà gbogbo òkú pátápátá wà akhirakum àtàwọn ọmọ tẹ̀ tí ìbí sáyé náà àtẹ̀yìn tẹ̀ wà lérí ilẹ̀ báyìí wà insakum wà jinnakum àtẹ̀yìn tẹ̀ tí ẹ̀ ṣènìyàn àwọn àlìjẹ́nu ẹ̀ tún dà wọ́n papọ̀ kí gbogbo yín ọ́ parapọ̀ ẹ̀ fi sa'idin wahidin ẹ̀ lọ́ọ́ dúró lórí pápá kan fasa fasa alúùnì kí gbogbo yín ó máa wá ń tẹ̀ ń fẹ́ níwájú èmi ọlọ́run ẹnikẹ́ni tó fẹ́ mílíọ̀nù ó máa béèrè mílíọ̀nù kẹ́ni tí ń fẹ́ bílíọ̀nù ó máa béèrè bílíọ̀nù ẹni tó fẹ́ kọ́lé ẹni tí ń fẹ́ góòlì ẹni gbogbo ń tẹ̀ ń fẹ́ yẹn kí kálukọ̀ ọ̀nà tiẹ̀ síwájú àtàwọn òkú àtàlàyé àtọmọtẹ́ ẹ̀ tí ì bí. fàtíìtù kúlà ìnsáni màsálàtà tí ń bá fún gbogbo yín ní tẹ̀ ń fẹ́ gbogbo yín pátápátá gbogbo ń bá di júmọ́rí tẹ́ béèrè kama yanqusu al-mikhyatu idha al-bahra Allahu akbar kò dín kankan kù lọ́dọ̀ mi tọ́tayọ ntí abẹ́rẹ́ tá a máa fi ránṣọ tẹ́ bá ti wọnú odò ńláńlá tẹ́ wá yọ abẹ́rẹ́ yẹn jáde láti inú odò omi tó bá kan nú abẹ́rẹ́ yẹn yẹn dédé yẹn nìkan ló dínkù nínú ìké mi ọlọ́run àtàánù mi tí n bá kẹ́ gbogbo yín tí mo fún gbogbo yín ní tẹ́ ń fẹ́ ọmọ ènìyàn ọmọ ẹgbẹ́ kan balance rẹ̀ sá ọlọ́run wa ń sọ fún wa pé gẹ̀ẹ́ni yù lèmi èmi ní mo ní ó tó ó ṣẹ́kù ẹ bèèrè ní tẹ́ ń fẹ́ lọ́dọ̀ mi ń bolo ti ṣàdúrà tó fi wá rò pé kọ́ ọmọ lọ́ọ́ ṣe bára káàkiri lọ́dọ̀ àwọn èèyàn ìníkàn kódà tẹlẹmí bá ní bùkátà kó tó ronú àti béèrè lọ́wọ́ Ọlọ́run ọba yóò kọ́kọ́ rántí alájì lágbájá náà àti ìyá lágbájá àwọn èèyàn ní ọkọkọ wá sínú máìndì rẹ̀ ìníṣòro pẹrẹ báyìí èèyàn ní ọkọkọ wá sínú máìndì ẹ kọkọ lọhùn ó tó débẹ̀ idha sa'alta fas'alillah Ọlọ́run ní kẹ́ ẹ máa fi bùkátà yín mọ̀ àti ìṣòro yín tọ́ ọ bá ti jẹ́ni tí máa fi ìṣòro rẹ̀ mọ́ Ọlọ́run Ọlọ́run náà máa dé kò ní lẹ́tì rẹ̀ dáhùn kò ní já okulẹ̀ ìkànnì àwọn ẹni rẹ̀ tó ti lọ wọ́n pè ní Ishaq ọmọ Abad albasri aráàlú basra ní ilẹ̀ iraki ni wọ́n ní kana na'iman ó sùn lóòjọ́ ọjọ́ kan fara'a fi manamihi qa'ilan lójú oorun ló ti lálàá tí ń gbọ́ ohun tí wọ́n ń sọ fún pé agifil malhuf agifil malhuf agifil malhuf lọ́ọ́ ṣàánú ẹni tó níṣòro lọ́ọ́ ṣàánú ẹni tó níṣòro ohun yẹn ló gbọ́ tó fi jí fastaiqal ó dìde lójú oorun fasa ala fi hal sara asa ala hal fi jiranihi látòjúlé sójúlé gbogbo àwọn níbọ̀ rẹ̀ tán jọ ń gbé ládùúgbò ń pèsè ẹ níṣòro ni kí ni ṣe yín gbogbo wọn pè nǹkan kan ṣá wọn àwọn wà òkè ẹ ṣúọ àwọn wà òkè ǹjẹ́ ẹ mẹ́ni tó níṣòro gbogbo wọn pé mọ́nà dìrì àmẹ́ni kankan kọ́ọ̀là thumma nam lẹ́yìn ìgbà náà arákùnrin àfáà yìí ó tún sùn fa atahu thaniyan wa thalithan alákàn yìí náà ní tún ńlá lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta tán sọ fún pé a ní òdìdé lọ́ọ́ bá wa yanjú ìṣòro ẹni tó níṣòro fàkọ́ọ̀là láhùn atanamu walam tagifil malhuf wọ́n sọ fún lójú oorun pé ah ó tún rójú láti máa sùn tá a sì bẹ̀ ọ́ níṣẹ́ tó tíì jẹ a ní ọlọ́ tán ṣòro ẹni tó níṣòro fakọ́m ó tún dìde wà á kàdà máa hù sàlàsàmì àti dirham lọ́wọ́ a kó three hundred dirham owó dirham owó tó jọjú ńgbà náà tí wọ́n máa yọ látara silver owó ní ló kó three hundred wàrọ́kì bàbá gilatan ọwọ́ agun kẹ́tẹ́kẹ́tẹ́ bàkàrà jabihi ilal akúrò ní ìlú tí ń gbé ó sí gbòòrò ìlú basra hatta waqafa bihi ala babi masjidin yusalla fihi ala janaza ó ìlú kan ẹ ó ìlú Basra nígbà tó dé gbòòrò ó wá kan bẹ́ẹ̀ wọ́n kírun sókù láà masalasi fa idha yusalli ó wá rárá kan ìṣà kírun kírun kírun kírun kì í sì ṣàṣkò ń wa kò yí kò kò kò magaribi kò kankan nígbà náà eléyìí wà nínú falama ahasa bihi nígbà tó wá rí ìnsọ́rafa fàdánà minhu arákùnrin náà nígbà tó kírun tán ó súnmọ́ láti bá a sọ̀rọ̀ faqala lahu ń sọ fún pé ya abdallah fi hadhal waqt fi hadhal mawdi ma hajatuk ní dédé àkókò yìí kí ẹ ṣàṣkò òórùn kì í ṣàṣkò ìmọ̀mù òsì nítòsí kò sí nǹkan kò séèyàn nù mọ́ṣáláṣí nírú àsìkò yìí àti láàyè yìí kí ni bùkátà rẹ̀ gan kí ló ń wá mọ́ṣáláṣí tírun rẹ̀ fi pọ̀ tó báyìí قال أنا رجل كان رأس مالي مئة درهم، أني متن èmi كان رأس مالي مئة درهم، ra'su mali mi'ata dirham kápítà tí n fi ń ṣe bísínẹ́sì mi ọwọ́ ti hundred dirham fadhahabat min yadi gbogbo ẹ̀ pápátá ti parẹ́ bẹ́ẹ̀ tí ń wò mí yìí kólóbó ni mo wà kò sí nǹkan kan lọ́wọ́ mi wàlàzímà ni dayinu mi'ata dirham bẹ́ẹ̀ tí ó ṣe wá ń wò mí yìí kì í ṣe kólóbó nìkan mo tún wà minus mo tún ní gbèsè two hundred dirham mi lọ́rùn táwọn onígbèsè tán lépa mi káàkiri pé gbèsè àwọn dà tí ì mọ bí ṣe sí ì ní tí mo lè jẹ mo tún ní gbèsè lọ́rùn. fa akhraja lahu darahim ọwọ́ àti rí i pé ẹni tó níṣòro tí wọ́n ní kó wọ́n lọ ṣàánú náà ni ọwọ́ àgbé owó tí ń gbé bọ̀ ọwọ́ àgbé ẹ̀ three hundred dirham tọ́tán ṣòro ẹni yìí tóun ò sì mọ̀ wọ́n kàn gbé owó kan ó ní three hundred dirham ní khudha gbà á fa akhadhaha arákùnrin náà gbà ó dúpẹ́ summa qala lahu ata'rifuni ó ní ṣé o tiẹ̀ mọ̀ mí àfáà tó ṣe sàárà ń béèrè lọ́wọ́ ẹni tó gbowó fún pé ǹjọ́ tiẹ̀ mọ̀ mí rí qala la ó ní mi ò mọ̀ yín o qala ana ishaq ibn abad èmi làfáà tán ní ishaq ọmọ abad fa innabatka na'iba ìhun ìtànà o inú tíra yìí lọ́wọ́ al-iqtibas al-iqtibas Eh, nurul iktibas tí ibn rajab al-hanbali kọ ó fi ṣàlàyé hadisi tá à ń tọ fúnra wa látijọ́ yìí kó lè jẹ́ ìwúlò fún gbogbo ọlọ́mọ kí àtàfà eh, tẹ́ bá tún fẹ́ mọ̀ sí àwọn ìtàn báyìí báyìí báyìí pọ̀ nínú tíra yìí tó jẹ́ ìtàn òdodo sẹ́ńdẹ̀ fi ṣe wáàsí fún ni pé a kì í gbójúlé yàn ọlọ́run làá máa gbójúlé. arákùnrin yìí ní iná bàtìkànà ibà gbogbo ọjọ́ bá tún nírú ìṣòro irú ìtò fa tí ni fa iná manzili fi mọ́ ọ̀dà ẹ̀kadà yọjú ibi tí ń gbé around ibi báyìí ni ó wá ju fún ládírẹ́sì ilé rẹ̀ bẹ́ẹ̀ mi náà ti máa gba business card àwọn èèyàn tí wọ́n náà máa gbà gba nọ́mbà olówó owó olóṣèlú kan pàdé ọtí ọtí ń gba nọ́mbà ẹ̀ ọ̀ gba àdírẹ́sì rẹ̀ pé nọ́mbà yìí ọ̀bá lọ ṣe ní mí whatsapp nọ́mbà yín kọ́ ọ̀dà email yín kọ́ gbogbo ẹ̀ lọ fẹ́ gbà pé nítorí tí kan ọ̀bá lọ <laughs> kí mi ò lè lọ torúpà àti gbójúlé ìyànjọ́ lọ́wọ́n ọ̀bá lọ onífa iná mọ́nsìlì fi mọ́ ọ̀dẹ̀ ẹ̀kádà wàkádà ibi tí ń gbé ibi báyìí ni ibi báyìí ni ibi báyìí ni yọjú sí mi níjọ́ tó bá tún níṣòro fakọ́lá aláhùn kí arákùnrin yìí wí arákùnrin tó níṣòro tó gbowó yìí ó ní rahimakallah ọlọ́mba ń sànú yín àfa kọ́ba ń lékun yín lọ́lá kọ́ba ń dúpẹ́ fún yín ó ní iná bátínánà ibà lójọ́ tá a bá tún ní irú ìṣòro yìí fàzíànà fi hadal waqt hatta jẹ àbíkà ilayna èyí tí ì fi wá bá yín mọ́ gọ́nu ọlọ́run ni mo wá bá nígbà tí mo níṣòro yìí àdírẹ́sì ọlọ́run ni mo mọ̀ ìyẹn lé mọ́ṣáláṣí mo wá nu mọ́ṣáláṣí ìyẹn náà fìlà bákan lọ́lọ́run ṣe bá mi pèpè tó bá mi bá yín sọ tó bá mi gbé yín dìde láti ilé ń pé kẹ́ ẹ gbé àánú wá bá mi kẹ́ ẹ wá fàánú rántí mi nílé ọlọ́run tí mo ti ń bọ́ lọ́run sọ̀rọ̀ tí mo ti fi ṣòro mi mọ́ lọ́run yìí kí ṣòro mi wá dé kó wá jọ́dọ̀ yín ní mọ̀ bọ̀ wá kàlà mo ti fẹ́ gbẹ́jura mi lọ́nu tí ṣòro mi bá tún dé ibi tẹ́ ti bá mi náà ní tu wá ọlọ́run náà ní tu mọ́ bá sọ̀rọ̀ tó bá tún fẹ́ gbé ọlá rẹ̀ dìde àtàánú rẹ̀ dìde ibi tí ó ti gbé wá bá mi náà ni àwọn ẹni rẹ̀ ni tí wọ́n gbọ́kàn lọ́lọ́run tí wọ́n lo hadith anabi sallallahu alayhi wa sallam pé idha sa'alta

ọlọ́run nìyẹn dójúlé kì í ṣe èèyàn ní disappointment fi pọ̀ nínú ìgbésí ayé rẹ torí èèyàn ló dojú gbogbo asset rẹ àti capital rẹ èèyàn ni nǹkan èèyàn láṣọ mi èèyàn láṣọ mi ò ṣe fọlọ́run ṣaṣọ ọlọ́run ní ọjọ́ jáṣọ rẹ o torí tí o bá fẹ́ èèyàn ṣaṣọ èèyàn lè ya anytime ọlọ́run nìkan ló nípọn tí kì ya yà ọlọmọsá máa ṣe kẹrẹ fún wa máa ṣe gẹrẹ fún wa ẹjẹ àtúpì tàn kan sí nínú tàn tí Ibn Rajab al-Hanbali tún fi dá wa lẹ́kọ̀ọ́ nínú tírà yìí wọ́n pe àfáàgbà kan ní Zaidu ọmọ Aslam kanu àwọn àfáàgbà tó gbajúmọ̀ ní ìlú Madina tó kọ́ Imam Malik ní kéwú Zaid ọmọ Aslam wọ́n ní ó dòjọ́ ọjọ́ kan ọmọ rẹ̀ tiẹ̀ ló pìtàn Abdulrahman ọmọ rẹ̀ òun ló pìtàn yìí fara ayé ó ní asubahna dhata yawmin àwa jísáyé ńjọ́ kan fakọ́lát ummi abi ó ní ìyá àwọn wa ń sọ fún bàbá àwọn ìpè wàláhì máa fi baytika shay'un yakuluhu dhu kabid kò sí nǹkan kan lé àfa wọ́n sọ bẹ́ẹ̀ fún Zaid ọmọ Aslam ìpè àfa àgbà kò sí nǹkan kan lé tẹ́dàmọ́nìyàn lè jẹ nínú ilé ìyàfa kí la fẹ́ jẹ lé ní báyìí faqama fatawadda èyí tí ó fi ronú pé ta ni ká wá kọlù ta ni ká wá pè báyìí o bí wọ́n ti máa ṣe tí o bá jí láàárọ̀ kùtùkùtù kó o tó bọ́lọ̀ ń sọ̀rọ̀ gan ló kọ́kọ́ máa text message fi voice note ilẹ̀ fáwọn èèyàn káàkiri máa tọrọ bára fatawadda àlùalá lọ́kọ́kọ́ lọ ṣe wàlábìsà thiyabahu ọwọ́ṣọ summa salla fi baytihi àáfàá ni ó kírun ó bọ́lọ̀ ń sọ̀rọ̀ nkí ọlọ́run ò ti rí ipá ní kankan o nta jẹ́lé ni ọlọ́run mọ́sá fi kẹ́ wa ọlọ́run mọ́sá fi gẹ̀ wa kọ́lá falitafatat ilayya ummi fakọ́lẹ̀t bí àfa àti kírun ti bàálẹ̀ wọ́n kírun ó ní àfa àti gba ìgbà wa ọmọ àfa ó ní ìyá mi wá ń wò mí báyìí fakọ́lẹ̀t ìyá wa sọ pé inna abaka laysa yazidu ala ma tara ọmọ abdulrahman ó bàbá rẹ kò lè ṣe ju ti ń ṣe òun náà lọ níjọ́ tí ilẹ̀ bá pẹ́ níjọ́ tí ilẹ̀ bá dá náà fílàní kan náà lọ́mọ yàn inde ọmọ ń tiẹ̀ fakhruj anta fakharaj wọ́n jáde kọ́ lọ́wọ́ wa ń tà jẹ́ ó ní fakharaj abdulrahman ló ń wá jáde fakhatara bibali sọdíkun lana tamar ó wá wá sóhun lọ́kàn pé kóun tiẹ̀ lọ kí ọ̀rẹ́ òun kan tamar ìmọ̀ ta làbídùn fàjìtù ìlà suqihi òun wá wá lọ sọ́jà rẹ̀ ṣọ́ọ̀pù rẹ̀ falamma ra'ani nígbà tó rí òun sọ àbí lọ́ba pariwo ń pẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ó tójọ́ mẹ́ta wàdà àbàbí ìlà manzili ń pẹ́ ọlọ́run ní kọ́ mọ́rin ọlọ́run ní kọ́ mọ́rin ọ̀yà kálọ́lé kálọ́lé wà àtọ̀ àmà ní ó mú mi lọ́lé rẹ̀ fún mi lóúnjẹ. súnmọ́ àkàrà ẹ̀ kò tí ì rojọ́ kankan fún un pé tóun bá jáde ni o páwọn òní táwọn jẹ́ ńlé lòun bá jáde kò rojọ́ súnmọ́ àkàrà jàlí sọ̀rọ̀ tàn fi hà thalathuna dinaran láì tí ì wí láì tí ì fọ̀ ni ọ̀rẹ́ rẹ̀ tó ti ń ta làbídùn ló Hmm? ó gbé pọ́ọ̀sì owó jáde dínárì táàtì dínárì ní bẹ́ẹ̀ mingeri an adkura lahu ṣe amin halina ilabtidẹ aminhu òun ò sì bá a sọ nǹkan kan ti tẹ́lẹ̀ pé bákan ni kọ̀ǹdíṣàn àwọn rí lé òun ò sọ nǹkan kan fún ó sì gbowó léwu lọ́wọ́. wàkọ́ọ̀là ni wọ́n sọ pé akiri ala abika salam dákun bá ń kí bàbá rẹ̀ tó bá délé wàkúlàhù bá ń sọ fún zaidu ọmọ aslam bàbá ipe inna ja'alna lahu sharkan fi kulli shay'in min matijarina wa hadha nasibuhu minhu àwọn ọlọ́jà tá à ta làbídùn association àwọn ńlàbídùn a ti fẹnu kò a ṣe mítìnì afẹnukò yìí pé àáfàá zaidu ọmọ aslam afẹ́lẹ́ yìí tá a mọ̀ fún nínú ọjà wa àǹkóhùn làáfàá ti ń dá wa lẹ́kọ̀ọ́ ti ń kọ́ wa bá ti mọ tàbá ti mọ rà a ti fẹnukò pa alẹ́ yìí tá a mọ̀ fún nínú nǹkan ọjà wa tọ̀tẹ̀ yìí tá a fẹ́ gbé fún un ní dákúbà ń fi jíṣẹ́ fún bàbá rẹ̀ bàbá wa mi ti ti yan náfìlà tíyàwó rẹ̀ ń sọ pé kò mọ nǹkan míì tí ó ṣètò tayọ náfìlà tí wọ́n yan nígbà tí ọba ti sówó nù ṣe náfìlà dowó ni gbogbo ọjọ́ tá a bá ní bùkátà ọlọ́run ni ẹ jẹ́ àkọ́kọ́ fi mọ̀ mọ́ bá ti máa kanlẹ̀kùn ọlọ́run ọba èyí tó fi máa kanlẹ̀kùn àwọn ẹ̀dá káàkiri ibi tó ti ń kanlẹ̀kùn wọn káàkiri yẹn náà yẹyẹ lọ́pọ̀lọpọ̀ wọn fi ọ́ ṣe o tó o bá ti béèrè lọ́wọ́ eléyìí tó o béèrè lọ́wọ́ tó ń jọ wọn bá bára wọn pàdé wọn sọ̀rọ̀ rẹ láì dáa bí eléyìí ṣe kò ní láárí kankan láì jẹ́ ó ti kàwé tán àbí kó sáà máa tọrọ owó káàkiri wọ́n ń fi ọ́ ṣe yẹyẹ ọmọ anabi ti kọ́ abdullahi ọmọ abbas lẹ́kọ̀ọ́ yìí látọdún tó ti pẹ́ pé ìdásá alta kó tó ronú àti béèrè nǹkankan lọ́wọ́ ẹnì kankan fas alillah kọ́kọ́ sọ fọlọ́m náà pé ọlọ́run mo fẹ́ báyìí mo fẹ́ báyìí mo fẹ́ báyìí ọba tí gbọ́ ni ọba tí dáhùn ni wà ìdá sta'anta níjọ́ tápá rẹ̀ bá pin fasta'in billah ọlọ́run ní kọ́ ọmọ bíyàn ti sọ fún wípé ràn mí lọ́wọ́ ràn mí ṣe ṣàánú mi ọgbìn yẹn nìkan ni ọmọ bí ó ṣe máa pe bí ó máa pe àwọn ẹ̀dá máa béèrè lọ́wọ́ àwọn ẹ̀dá tí ò ní mọ bí ó ti máa pe ọlọ́run ọlọ́run má ṣe àṣewá nínú àwọn ẹrú tí yóò máa pe ọ́ gbogbo ìgbà lóru àtọ̀sán tó sì máa dá lóhùn tí ó rọra tá a bá ti ń pè ọ́ máa dá wa lóhùn dá wa lóhùn lérí ara wa dá wa lóhùn lérí ọmọ dá wa lóhùn lérí aya lérí àwọn òbí wa lérí nǹkan ní wa ọlọ́run gbà bá ti ń pè ọ́ máa jẹ́ wa níhò والحمد لله رب العالمين